àwọn ọmọ inú ilé kọ̀ọ̀kan da táwọn ọmọ inú ilé kọ̀ọ̀kan bá ti da àwùjọ da ẹ̀sìn Islam ò fi ọwọ́ yẹpẹrẹ mú ẹ̀kọ́ ẹ̀sìn fóbìnrin àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn mọ́ kọ́dà àwọn èyí lọ sí ìjòkó ẹ̀sìn wọ́n wà yà láìmọ̀kan nípa ọ̀rọ̀ ayé wọn wọ́n ya aláìmọ̀kan nípa ẹ̀sìn wọn kódà wọ́n ya aláìmọ̀kan lérí ìtí ó mú rere ayé bá wọn àtọ́ ló sì jẹ́ pé àsàlátù àsàlátù àsàlátù lẹ́ẹ̀mà rí àwọn obìnrin mùsùlùmí kí ni wọ́n lè ṣe mẹ́ wọ́n lè ṣe bídíà òun náà ni ká máa ṣàdúrà lápapọ̀ ọkùnrin àtòbìnrin ìyẹn ò ṣẹlẹ̀ lásìkò anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹni bá ń ṣe ọ̀rọ̀ òye àwọn obìnrin lè bá anábìwá muhammad sallam wọn ní ká anábìwá fún àwọn oníjọ́ kan tí ó máa kọ́ àwọn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àwọn anábìwá sàṣàlátù fún àṣàlátù yìí tí wọ́n ṣe lódò nínì àwọn kiriyó àwọn ni wọ́n dárú rẹ̀ lẹ̀ táwọn mùsùlùmí náà táwọn náà wá ń ṣe bẹ́ẹ̀ ìpégbà tí wọ́n ti ń gbèsòrò lọ́sọ́ọ̀sì ẹjá náà wájú àpótá máa ṣe tá máa gbèsòrò wá sí mọ́sálásí ẹ̀yọ́ máa yá wa ìdánilẹ́kọ̀ọ́ fóbìnrin ó ṣe pàtàkì púpọ̀ lianna almar'ata ma'muratun bil ibada bọ́lọ̀ wọn bá ṣe pàwọ́ ọkùnrin lẹ́sàn àbó pàwọ́ ọkùnrin láṣẹ bọ́lọ̀ ń ṣe pàwọ́ ọkùnrin láṣẹ ká máa sin ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́lọ́run pa àwọn obìnrin náà láṣẹ káwọn náà máa sin ọlọ́run ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run lẹ́yìn èèyàn àtàlìjànú ẹ̀sìn mọ́dá yín fún nínú èèyàn òun náà wà lóbìnrin wà ọlọ́run ò ní gba ìbádà kan lọ́wọ́ obìnrin illa bi tahara àfi kí obìnrin yìí kọ́ mọ́ wala tu'rafu taharatu illa bi ta'lim a sì lè mọ kí ni wọ́n ń pè ní mímọ́ ìmọ́ra àfi ká mọ́ lọ ta'lim kí ni wọ́n pè ní ta'lim òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń kọ́ ní lẹ́kọ̀ọ́ ẹ̀sìn anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni innama nisa'u ẹ̀rí àwọn obìnrin shaqa'iqu rijali àwọn ní ẹnì kejì ọkùnrin so orí tó bá gbẹ́sìn yé tíyàwó rẹ̀ ọba gbẹ́sìn yé ẹ ní pírọ́blẹ́mù nulẹ̀ nítorí ìdajì ti gbádùn nulẹ̀ ìdajì yókù ṣẹ́kínní ọ̀gbádùn àwọn wa wọ inú confusion inú wàhálà tó le ṣé bàbá ni wọ́n tẹ̀lé ní bí wo obìnrin bá gbàgbọ́ yé tó fọkọ rẹ̀ lẹ̀ tí ọmọ kankan nípa ẹ̀sìn nǹkan ọmọ dàrú nulẹ̀ àti tọ́ ọmọ yóò wà nira nítorí pé ìtọ́ba ń bẹ ní eré kálukú òun náà ni yóò máa fi tọ́ wọ́n ní what you don't have you can't give nǹkan tó o bá sì ní o lè fún yàn abẹ́lọ́hún àtàwọn àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa ọlọ́mọdé alọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ibi tí akéwúdé fáwọn obìnrin èyí tí ọmọ jẹ́ ẹ̀kọ́ fún wọn yọ ọmọ jẹ́ ẹ̀kọ́ fún àwa tí àjọkọ náà nítorí pé àwa tá a jọkọ gan àwa gan la gbọ́dọ̀ kọ́kọ́ ọmọ gbogbo ìmọ̀ tó yẹ kóbìnrin ọmọ ọlọ́wọ́n bá ní tóbìnrin bá gbé wàhálà dé fáìdó hùnà ẹ̀yin ọkùnrin ẹ̀sìn wáàsí fún ẹni tí ó ṣe wáàsí kọ̀mọ́dọ́lọ́ sọ àtànábì wáàsí oníwàásí adékọ́ àwọn ọkùnrin gan ó yẹ ká wá mọ̀ ju tàwọn obìnrin lọ á nímọ̀ nípa ẹ̀sìn wa àti tó bá jẹ mọ́ ẹ̀sìn àwọn obìnrin ẹ̀yin ìyá wa ẹ̀yin umahat alimuminat alimuslimat alimultasimat asuniyat salafiyat ọlọ́wọ́n bá ń sọ ní alukur'an ọlọ́wọ́n bá ní kul hal yastawi alladhina ya'lamun ọlọ́run ní sí àwọn ènìyàn tí wọ́n mọ̀ ìjẹ́ wọ́n dọ́gba walladhina la ya'lamun àtàwọn tí wọ́n mọ̀ ọlọ́run béèrè ọlọ́run ní sí onímọ̀ àtolódo ọlọ́run bá ní sí nǹkan kan náà ni wọ́n ọlọ́run bá ń di oyé wa pé ẹni mímọ̀ yìí ṣe ẹgbẹ́ aláìmọ̀kan ẹ̀yin yá wa àwọn tó máa wá sálùkọ nù yín wọ́n mọ̀ ní ìmọ̀ ní dojoojúmọ́ àwọn tí ò wá alùkọ lọ́dẹ́ pé jimá nìkan wọ́n wá ń kí àwọn míì kéwú nìkan wọ́n wá ń ké ẹ̀ nílẹ̀ lálùkọ àmọ́ tó bá dásìkò kéwú yóò lè kéwú etí ń kéwú òye o yọ máa wọ jalibabu yọ máa wọ jaabu níta àwọn máa pé a ah, ìyá alùsùnà náà ni alùsùnà ti lọlé kí ó tí ọ̀wá alikọ́ni alikọ́ni àti máa gbàgbọ́ yẹs àwọn máa lọlé kí ó láti máa Kùránì ká ntí ọ̀wá yíyọ alikọ́ wọn ti yànjú ẹ̀ ẹlòmíì ti máa Kùránì ká ń sìn nígbà tó ti máa Kùránì ká tá ń sìn àrẹ lálikọ́ mọ́ lọlé ká Kùránì tí ọmọ tó máa rẹ̀ ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n mọ̀ tó máa tí wọ́n ń ké tí wọ́n gbàgbọ́ yẹ́sìn àtàwọn tí yóò gbọ́ ọlọ́wọ́n bá ní wọn ìṣe bákan náà lẹ́yìn mọ̀ wọ́n pé a wọ́n yìí tẹ́yìn wọ́n ń ṣe báwọn ibára wa náà ní ara yín náà ní àmọ́ wọn ò wá lùkọ́ àìwálùkọ́ rẹ̀ ní lójú ọmọ jìnnà sẹ́sìn dojoojúmọ́ ìdánilẹ́kọ̀ọ́ mímà àwọn sọ̀rọ̀ àbá máa ń jòkó tà nábì wa Muhammad ni wọ́n máa ń jòkó tà nábì ni nígbà tá nàbí sàlàyé fáwọn sàhábà ẹ̀sìn yé wọn aláwọn obìnrin náà wọn náà tún wá kóra wọn jọ wọn lè bá nàbí wọn nílà nàbí fún wọn níjọ́ kan ìjọ kan tó fẹ́ fún wa yìí dákun àwọn obìnrin nìkan ni láti rẹ dákun mọ́sàlẹ̀ máa kọ́ wa ní tọ́yẹ ká mà nípa ẹ̀sìn nítorí àlìjánná táwọn ọkùnrin fẹ́ wọ̀ àwa náà fẹ́ wọ̀ àwọn ọkùnrin wọ́n ti láǹfààní àti ìjòkó tí ò láti máa gbàgbọ́ yé ẹ̀sìn wọn. èyí tá a gbéyàwó lẹ́ni òun náà ni ahkamu dìmá àtọ̀bẹ̀ẹ́yà tìlì nìsa kí ni ìdájọ́ àwọn ẹ̀jẹ̀ tó jẹ́ tàdámọ́ tí máa ń jáde lára obìnrin àbí lójú ara obìnrin fàyínà dìmá alẹ́tì tùsíbìlì mara àtàwọ̀ yẹlẹ́ haidu wọlé ìṣtẹ̀hádọ́tù wọlé nìfàs lójú ara obìnrin alhaid ayida kó jẹ́ nǹkan oṣù menstruation àbí kó jẹ́ alistihadọ istihadọ yẹn òun náà ni kí ẹ̀jẹ̀ àrùn kó máa jáde dára wọn nefas àbí kó jẹ́ ẹ̀jẹ̀ bímọ mélòó la pè jama káwọ ọkùnrin ká tẹ́tí o nítorí pé bí ọba fẹ́ dàrú ó mú obìnrin lé pé àbúrò ẹ̀yìn náà wà mẹ́ ẹ̀jẹ̀ mélòó wọ́n ṣe kíni mélòó wọ́n pè é tọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ẹ̀jẹ̀ haidọ̀ ẹ̀jẹ̀ haidọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀jẹ̀ istihadọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹ̀jẹ̀ anifas haid haid òun ni ẹ̀jẹ̀ menstruation alistihadọ̀ òun ni ẹ̀jẹ̀ àrùn tí máa ń jáde lójú ara obìnrin láì ṣe menstruation ẹlẹ́ẹ̀kẹta òní ẹ̀jẹ̀ tí máa ń bọ́ máa jáde anifas alhaid ẹ̀rí ìtọ́jẹ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù damun wọ́n ní ẹ̀jẹ̀ kan ní yahadu tholile untha obìnrin nìkan ní máa ń ṣẹlẹ̀ sí bí mọ̀kútàdọ̀ tọ̀bìá sábàbí fi awqati ma'luma kò sí sábàbí kankan tí ẹ̀jẹ̀ yẹn fi wá ó lásìkò tí ma wá ọlọ́run ọba ló ní kọ́ ma wá bẹ́ẹ̀ lóṣooṣù àsìkò obìnrin kọ̀ọ̀kan ó wá yàtọ̀ sí ara wọn. àlè istihadatu ẹ̀yọ́ mayami ẹ̀ rí ẹ̀jẹ̀ àrùn iyà sayalanu dami fi ghairi waqtihi òun tiẹ̀ òun kàn máa ń jáde lásìkò tó bá wù ní bisababi marodin aw fasad bóyá ọ̀rẹ́ arábìnrin yẹn àbí nǹkan kan bàjẹ́ lára rẹ̀. والحكمة فيه أنه كان الجنين في بطن أمه يتغذى به wọ́n ní kí ló dé tí obìnrin fi ń ṣe menstruation lóṣooṣù wọ́n ní ìdí tí wọ́n fi ń ṣe ni pé ẹ̀jẹ̀ yẹn ọlọ́run ọba ń fi ń ṣe ìmọ́tótó àti àlàáfíà tí wọ́n ti ń jáde lára àlàáfíà ọmọ tó la ọlọ́run sì máa fi mọ́ ara rẹ̀ wọ́n ní tó bá wá di àsìkò tí ọlọ́run fẹ́ lo ẹ̀jẹ̀ yẹn ọlọ́run wa stop ẹ̀ pé kó má jáde mọ́ òun náà lásìkò tóbìnrin bá lóyún kí ọmọ yẹn kó lè máa rí nǹkan jẹ kó lè máa rí nǹkan lò kó lè máa lálàáfíà pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn nínú ìyá ẹ̀ ó sì jẹ́ pé tóbìnrin bá ti lóyún kò ní ṣe menstruation. wa tabarakallahu ahsanul khaliqin ọlọ́run mójútó wa ọba tó mẹ̀ dáadáa àti ìdílé ayé kan tọ́lọ̀ ti ń tọ́jú wa bóòlù yẹn ṣe wá délé ayé tó lóhùn òsínlọ́hùn asinu alladhi ya'ti fihi alhayd ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ọdún ọdún wo ni ọmọ máa ń bẹ̀rẹ̀ menstruation àwọn àlùfáà wọ́n ní àkọlù tíṣù sínú èyí tó kéré jù náà ni kọ́mọ bẹ̀rẹ̀ menstruation láti ọmọ ọdún mẹ́sàn-án fàyìn xadajà mi fari yìí adamu kọ́bìlà fọwọ́sítàhàbọ̀ tí wọ́n ní tí ọmọ bá ti ní ẹ̀jẹ̀ ní ojú ara tí ó ti tọ́ ọmọ ọdún mẹ́sàn-án àwọn àlùfáà kan wọ́n ní kì í ṣẹ̀jẹ̀ menstruation ni ẹ̀jẹ̀ àrùn ni kán lè tírìtì ọmọ yẹn nǹkan kan ti ń ṣe amma sheikhuna ibnu taymiya rahmatulah ali àwọn afáwa ibnu taymiya ní àwọn alfáwa gba àwọn ní famatara atilun salhaidọ fayahaid àwọn òbu ọdún mẹ́sàn-án táwọn wọ́n ní torí pé ìlú kọ̀ọ̀kan àti ara obìnrin yìí máa ń yàtọ̀ sí ara wọn nígbà tó ọmọ bá ti fẹ́ bàlágà tó bá ti ń rí ẹ̀jẹ̀ la tó bá ti lẹ́jẹ̀ ó ti bàlágà náà nìyẹn wọ́n ní ìgbà tó bá ti rẹ́jẹ̀ náà ní ẹ̀jẹ̀ haid tọ ìgbà wo ni ẹ̀jẹ̀ haidha man stop àwọn afa kan ní tí obìnrin bá ti wọ fifty years àwọn afa kan sọ pé ara yàtọ̀ sára ìlú sí yàtọ̀ sí ìlú anytime ni ó lè ṣe kíni ó lè stop àmọ́ èyí tó kọ́mọ̀ jù ni pé lẹ́yìn fifty years obìnrin ò ní ṣe nǹkan oṣù mọ́ ó sì jẹ́ pé àti bímọ lẹ́yìn fifty years fóbìnrin ìmọ̀ nfẹ́ nira díẹ̀ náà fi ní gbogbo àwọn obìnrin kí wọ́n tètè lọ lé ọkọ kí wọ́n tètè ṣe kíni wọ́n ti lọlé ọkọ ìdí bá ń dí ọmọ rẹ lọ́wọ́ tí wọ́n ti dàgbà tó lẹ́nu ẹ tí ọba ti yọ lọlé ọkọ ẹ mójútó nǹkan yẹn tó bá jẹ́ pé ìwé ní báńkà ẹ tó fi wá ń dàgbà tó ti fẹ́ tó ya rẹ̀ nulẹ̀ oye ẹ tètè mójútó ẹ sọ fọ́kọ rẹ̀ ẹ sì yàwó fún wọn kẹ́ máa sponsor wọn kóbìnrin wọn pẹ́ bí mọ̀kọ́dá o gbogbo àwọn tán bẹ nínú àdánwò bẹ́ẹ̀ ọlọ́wọ́n sábà ní sọ̀rọ̀ wọn rọrùn àsìkò tóbìnrin bí ń ṣe háyìdọ̀ àkọlù ayọ́mu wa layla wọ́n lè yàtọ̀ síra wọn obìnrin mi jọ́kan àti òru kan ni wọ́n lè tó kéré jù náà nìyẹn ẹ̀jẹ̀ tó bá ti wá tí ò tójọ́ kan àti òru kan wọ́n ní kà í ṣe háyìd tó kéré jù ó ní twenty four hours fàyín kọ́lá àndálíkà fọwọ́ sítàhádọ̀ akthar ayyam al-hayd àsìkò háyìdọ̀ èyí tó pọ̀ jù ó ṣe wọ́n ní ah, sísítà yẹn o ọmọ yẹn o ń ṣe haid ó wá ṣe ní jọ márùn jọ mẹ́fà jọ méje jọ mẹ́wàá wọ́n ní tó bá ti ṣe fún fifteen days jọ mẹ́ẹ̀ẹ́dógún ó ti parí ayidọ̀rẹ̀ ẹ̀jẹ̀ tí ń bá ń wá lẹ́yìn fifteen days yẹn fa inza dadamu khariju anahada aladadi fọwọ́ sitahadọ wọn ni ó ti di ẹ̀jẹ̀ àrùn ó ti kú ní ẹ̀jẹ̀ menstruation after fifteen days yóò máa kírun wọn sọ yẹn o yóò sì máa gba àwẹ̀ ọkọ rẹ̀ tó lè súnmọ́ yóò máa ṣe kíni yóò máa súnmọ́ àwọn ni àti ń ṣe haidọ ní sìn kọ́dà ọ̀sẹ̀ kẹta rèé ọ̀hún ọ̀sẹ̀ méjì ni jọ́mẹ̀ẹ́dógún òun lọ́pọ̀ jù fún oní haidọ lẹ́yìn jọ́mẹ̀ẹ́dógún yẹn wọn ni kọ́mọ kírun ti di ẹ̀jẹ̀ àrùn nìyẹn galibul haidi inda nisa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lágbàlá ayé àwọn àlùfáà wọn lásìkò tán sábà máa fi ń ṣe haidọ̀ jù sítàtù ayyami aw sab'a ayédà kọjá jọ mẹ́fà àbí kọjá jọ méje òun lọ́pọ̀ jù hali damu athnawul hamli haid wọ́n ní gbogbo ẹni tí wọ́n rí ẹ̀jẹ̀ lẹ́yìn ìgbà tó ti lóyún ìjà alékè ẹ̀jẹ̀ tó ń jáde lára obìnrin tó sì lóyún sáà lè pè ní àwọn àfààní là kì í ṣe haidọ̀ ìtì ń jáde yẹn istihadọ ni ẹ̀jẹ̀ àrùn ni aláboyún yẹn yóò máa kírun yóò sì máa ṣe kíni yóò sì máa gbààwẹ̀ àfi tó jẹ́ pé two days or a day before delivery kó tó di pé ó fẹ́ bímọ ìjọ kan àbí ìjọ méjì á padà ṣàlàyé yẹn tá a iwájú mata ta alamula ahidu anaha tahurat nígbà wo lóbìnrin ọmọ pé òun ti mara haidọ òun ti da òun ti parí nǹkan oṣù ọ̀nà méjì ni máa ń gbà ṣẹlẹ̀ bìrìkọ́ sọ̀tì ìbàdàn wọn ní tóbìnrin bá ti rí omi funfun kan tí máa ń jáde ní ojú ara wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá ti parí nǹkan oṣù wọn alikọ́sọ́tù bayidọ́ ni wọ́n ń pè àwọn obìnrin ti dá a ma i ma ń ṣẹlẹ̀ lára ẹ lómi tí ẹ̀jẹ̀ bá ti dá yóò wá rí nǹkan funfun tí ó wà lójú ara yìí tí yóò jẹ liquid kò ní kò ní jẹ́ nǹkan tí ó ké púpọ̀ wọ́n ní arábìnrin yìí tó ti rí funfun yìí ó ti parí haidọ̀ rẹ̀ wọ́n ní lómi dẹ̀ ní ọlọ́run ò ní kó wọn máa rí ẹlẹ́ẹ̀kejì bíjà fáfi alifariji minadam tí abẹ́rẹ́ bá ti gbẹ tí ò sí ẹ̀jẹ̀ mara tó chẹ́kẹ̀ torí pé kò sí ẹ̀jẹ̀ ń bẹ̀ mọ́ rárá wọ́n ní ó ti parí haidore man kana laha ayyamun tahiduha min kulli shahr wa tahurat qabla tamami ayyami haidiha almu'tada wọ́n ní ẹlòmíì man kana laha ayyamun tahiduha ó ti ní àwọn ọjọ́ tí fi ń ṣe haidọ̀ ní gbogbo oṣù wọ́tọ́hùrọ̀ àti kọ́bùlà tamami ayami haydiha alimọ̀tàdà ọkànlélógìgì pé six days lòun máa ń lò after four days ara ti dá eight days ni máa ń lò tẹ́lẹ̀ ọkànlélógìgì pé after five days ara wọn ti dá wọn tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn ló ń tọ̀ ọ̀hún ó ti mára nánu kò ní máa darẹ̀ láàmú pé a jọ́bẹ́jọ́ ni máa ń lò jọ́ karùn-ún sì àwẹ̀ tí mo fẹ́ tí mo fẹ́ já àti irun tì ní kí ó tún kú jọ mẹ́ta wọ́n ní kọ́mọ́ darẹ̀ láàmú nítorí mo máa gbàwẹ̀ nítorí mo máa kírun òun náà ló ti ṣe kíni òun ló ti lọ yẹn kò ní wo ọjọ́ tí ní ma ń lò tẹ́lẹ̀ nígbà ọba ti dá ọ̀dà náà rẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n òṣèkìnì ọgbọ́n ògbé ìdásá alhaidu aunakọsọ àni adadihi almọ̀tad هو بشرط أن لا يزيد عن أكثر الحيض خمسة عشر يوما wọ́n ní gbà míì ayédọ̀ máa ń lé mọ́yàn lọ́wọ́ jọ́ mẹ́jọ nílò ọwá di jọ́ kẹsàn-án ó tún rẹ́jẹ̀ jọ́ méje nílò ó di jọ́ ó tún rẹ́jẹ̀ wọ́n ní kọ́ mọ́ darẹ̀ láàmú ayédọ̀ náà ni jọ́ ni máa ń lò tẹ́lẹ̀ ọwá di sí jọ́ mẹ́rùn pé sẹ́yìn pé ìyẹn dínú àti sọ fún pé nígbà tó ti dínú tó ti mọ́ra wọn yọ ọmọ kẹrùn wá bí eléyìí tá à ń sọ nísìnyí pé jọ márùn ni máa ń lò ọwọ́ adijọ́ kẹfà ó tún rẹ́jẹ̀ jọ́ kejì ó tún rẹ́jẹ̀ wọ́n ní idol náà nísinsìnyí kíní nísinsìnyí wá lópin ìgbà tí ó ti kọjá fifteen days sáńtẹ̀lẹ́mí kálọ̀ báyìí ìmọ̀lọ́lá dídí ọgbọ́n ṣe kíni tọ́ bọ́bá ti wá kọjá fifteen days yóò máa wá kẹrun yóò máa gbààwẹ̀ torí pé ó ti kú ní menstruation ó ti di ẹ̀jẹ̀ àrùn ọlọ́jọ́ mẹ́fà tẹ́lẹ̀ oye ẹ̀jẹ̀ wa tún yọjọ́ kẹ̀jẹ ẹ̀jẹ̀ tún yọjọ́ kẹjọ onímọ̀dàrẹ̀ láàmú menstruation náà ọlọ́run bá ní kí ọlọ́run ló tó bẹ́ẹ̀. إذا نزل مع المرأة دم لمدة طويلة كالشهر كاملا أو أكثر wọ́n ní obìnrin tó wá jẹ́ pé láti bẹ̀rẹ̀ oṣù dé parí oṣù lè jẹ́ ń jáde lára ẹ̀ ìmọ̀ ń ṣẹlẹ̀ kọ́lá yìí ń ṣẹlẹ̀ sẹ́lómi lọ́wọ́ báyìí àmọ́ nídìí kí èèyàn gbàgbọ́ yé àwọn àlùfáà wọn ní ṣe ríru ẹni yẹn bóò ni ó ṣe wá mọ àsìkò àìdọ̀ bóò ni ó ṣe mọ ẹ̀jẹ̀ àrùn sẹ̀mùkú méjèèjì ní ṣẹlẹ̀ sí báyìí ìmọ̀ ní ṣe háyídọ̀ before tẹ́lẹ̀ àbí ọkàn rí bóyá lóògùn olóògùn kan àbí ìbànújẹ́ kan débá àbí ìbànújẹ́ ọlọ́run sọ ni tóbìnrin bá ń banújẹ́ púpọ̀ náà fi ní àsìkò tí obìnrin bá lóyún ẹ má máa yóò máa kanra ẹ má máa bàjá nítorí pé àsìkò kanra lọ́wọ́ ni ọlọ́run ọ̀dá wọn bó ṣe dá wa tí obìnrin bá rí bànújẹ́ ẹ̀jẹ̀ lè má jáde lára ẹ̀ láì ṣe menstruation wàláì tí wọ́n fẹ́ yàwó lẹ́lòmí ẹ̀yọ́ miami ẹ̀jẹ̀ má jáde lára ẹ̀ látara ronú ọlọ́mọdé àmọ́ àbọ̀ máa kú fún yàn kọ́dà bí ṣe bá bọ́ kọ́dà bóbìnrin bá ju owó nù gbà mí tó bá ju owó nù ẹ̀jẹ̀ ó sì má jáde lára wọ́n wá nítò ẹ̀jẹ̀ yìí wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù dé parí oṣù yíṣe máa ń ṣe haidọ̀ tẹ́lẹ̀ wọ́n ní láha halatan arábìnrin yìí ọ̀kanu méjì ni ó jẹ́ man ta'rifu waqta haidiha mina sha'ri wa adada ayyamiha fa innaha tajlisu qadra haidiha kama qala rasul sallallahu alaihi wa sallam li fatimata binti abi hubaysh wọ́n ní tóbìnrin yẹn tó bá ti máa sùkú tí máa fi ń ṣe àyídọ̀ tẹ́lẹ̀ ó ti máa pé on the two three four five six lòun máa ń ṣe kíni lòun máa ń lò fún menstruation kó tó di pé àrùn ẹ̀jẹ̀ àrùn yìí dé wọ́n ní tó bá ti di on the two three four five pé kọ́ máa ṣe kọ́ máa kẹrun ó sì máa gbààwẹ̀ nítorí pé àsìkò tí àyídọ̀ rẹ̀ máa ṣe kíni tí máa ń fọ́ọ̀lù sí ni. anabi sọ fún fatima ọmọ abi ubayis fatima lọ lè bá anabi onírò òjíṣẹ́ ọlọ́run ilmi ustahadu fọlá atuhuru èmi ẹ̀jẹ̀ ń dà lára mi ẹ̀dùn mọ̀ pé àdámọ́ obìnrin ni látàtúkọ̀ anabi náà ní ti ń ṣẹlẹ̀ afa àdáwò sọ̀lá ṣé kí n fìrún lẹ̀ kí n má kírun mọ́ torí pé ìlé máa kírun kẹ́jẹ́ o tún máa wà ní abẹ́ mi kọ́ọ̀lá la anabi ní rọ́ọ̀ rọ́ọ̀ ó kírun o inna dhalika irq ẹ̀jẹ̀ àrùn nìyẹn ẹ̀jẹ̀ tí o bá ti dá fódìdó oṣù kan ẹ̀jẹ̀ àrùn nìyẹn walakin da'i salata qadra al-ayyami allati kunti tahidina fiha thumma igtasili wa salli àmọ́ tó bá ti di àsìkò tí ọmọ ṣe menstruation léyìí tó ti mọ̀ yẹn fìrún lẹ̀ lásìkò yẹn má tí àsìkò yẹn bá ti lọ kọ̀ wá wẹ̀ kọ̀ ma àrùn ti balance àbí obìnrin tó jẹ́ pé ẹ̀jẹ̀ ń yọ lára ẹ̀ fún dídé oṣù kan ó sì lásìkò háyédọ̀ tẹ́lẹ̀ tó ti bà wọ́n lásìkò tó mọ̀ ní àsìkò yẹn kọ́ dárùn àtàwẹ̀ dúró alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tumayizu bayna ad-damayn al-aswad al-ghalithi wa rahihatihi al-kariha arábìnrin tawí tọ́ba jẹ́ni tó lè ṣe ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ haid àti ẹ̀jẹ̀ àrùn táǹpẹ̀ ní stahadọ wọ́n ní yóò rọrùn fún nítorí pé ẹ̀jẹ̀ haid òun dúdú àlìgẹ́lì ọdẹ kí ó ṣe kí ni odun ẹ̀jẹ̀ yẹn ọmọ adúdú díẹ̀ ó ti yóò sì thick yóò kí òórùn rẹ̀ kódà ló ṣe jẹ́ pé làwọn obìnrin ṣe máa ń pààkì ara wọn dáadáa torí obìnrin mi dáa débi pé ẹ ní màgbé ṣe nǹkan oṣù ẹlòmíín sì yọ̀ ọ̀gbìn débi pé táfà bá ti jí báyìí làwọn òpétọ́ àlọ́ mọ́ṣáláṣí alọ́ sọ níbẹ̀. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tí obìnrin yẹn lè fi máa àsìkò haid àti ẹ̀jẹ̀ àrùn ni pé yóò wo ẹ̀jẹ̀ méjèèjì tó bá jẹ́ ẹ̀jẹ̀ haid yóò dúdú díẹ̀ yóò thick yóò kì díẹ̀ òórùn rẹ̀ ó sì òórùn rẹ̀ ò ní dáa àmọ́ tó bá jẹ́ ẹ̀jẹ̀ àrùn tó jẹ́ stihadọ̀ wọ́n ní ẹ̀jẹ̀ tí ó pọ́n òun ò ní dúdú òun your light ó ti yé kò ní kí ó kò sì ní sòórùn kankan tá à ń kórìíra ń bẹ̀ kò ní rùn kò sí ẹ̀tọ́ láàrin ẹ̀jẹ̀ stahadọ̀ àti ẹ̀jẹ̀ tí máa ń dà ní imú tí wọ́n ń pè ní àmúrun àmúrun náà wọ́n pè ṣe àmúrun máa ó ti yé kéèyàn ní ah bàbá tí ẹ̀jẹ̀ ń dà nímú rẹ̀ yìí ẹ bá sọ ma wo òórùn yìí bọ́ o kìí ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ sitahadọ̀ òun àti àmúnubá kan náà ẹni bá wá dá àmọ́ ní obìnrin bóyá ló sì yanjú ara rẹ̀ tó ti di àsìkò ẹ̀yẹ kọ́lọ̀ àti òórùn àti kíkì rẹ̀ thickness ẹ̀ ní ó fi ṣèyàtọ̀ láàrin haido àti ìta ń sọ yìí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn àyàn máa ń pè mí tó o bó o láṣẹ báyìí mo ní bó o ló ṣe bó o sì wọ̀ wálé kọ́ ni. ẹni sì ń béèrè ọjọ́ ẹ̀nà torí ó gbọ́dọ̀ sí lọ́wọ́ bá a la àsìkò haidọ̀ kò gbọ́dọ̀ máa kò gbọ́dọ̀ máa kírun gbà wẹ̀ tọ́ra nígbà lọ́wọ́ ẹ̀ àbí nígbà tí ọba wa dá mà ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ haidọ̀ àti nífàsì kì í sọ̀rọ̀ kékeré nínú ẹ̀sìn ọ̀rọ̀ tó so máàlì kìámà àtàjẹ́nà ni nítorí tọ́ọ̀ bá ti mára ò nírun tọ́ọ̀ bá ti nírun ọ̀ lálìjẹ́nà tó jẹ́ pé àní máa ń fojú di gbogbo nǹkan gbé ọlọ́run dàrún wa papọ̀ mọ́tà àwọn ẹni rẹ̀ ẹbí kásá ti kí ni ọlọ́run ráníyàn sẹ́mi aláàlú mẹ́ta mídà o eh, sẹ́mi aláàlú mẹ́ta mídà o gíga kọ́ ni ìtumọ̀ tó wá ń sọ yẹn sẹ́mi aláàlú mẹ́ta mídà o ni pé ọlọ́run gbọ́ ohun ẹni tí ń yìn àbí ta yóò wá lọ́lọ́run mẹ́ni tí ń sìn ẹ má jẹ́ àwọn ìyàwó wa ẹ má jẹ́ wọn yọ tí obìnrin bá ní mà jàmá àwùjọ gbádùn ẹ ọkọ rẹ gbádùn ẹ àwọn ọmọ rẹ gbádùn ẹ òun náà tún máa ṣàǹfààní fáwọn èèyàn. wàmọ̀lẹ́ fari kò bẹ́ẹ̀ nàlẹ́ haidu wàlẹ́ istahadọ́ àwọn afọ wa ń bẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ haidu àtẹ̀jẹ̀ istahadọ́ àwọn ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀jẹ̀ haidu ń tiẹ̀ oye ẹ̀jẹ̀ haid ẹ̀jẹ̀ menstruation àdámọ́ni oye àti dààmú gbogbo obìnrin ni tó bá ti wáyé láìsí pọ́ sàárẹ̀ láìsí pọ́ bímọ ẹ rí istihadọ jẹ ẹ̀jẹ̀ kan tóun máa ń wá pẹ̀lú sábàbí àrùn ni àbí kí nǹkan bàjẹ́ lára yẹn alihayid wọn ni hayidọ nítorí yàtọ̀ sí istihadọ ẹlẹ́ẹ̀kejì onípò wọn máa ń pọ́n oyè yíṣì máa ń dúdú díẹ̀ wàlẹ̀ istihadọ ẹ̀ rí ẹ̀jẹ̀ àrùn dàmú ahmaru wọn máa ń pọn ní fáàkà yọ light kàánàwó dàmúrò àf yọ jọ ẹ̀jẹ̀ àmúrun alihaidu dàmú làwòrán ọ̀yà haidọ ẹ̀jẹ̀ tẹ̀ máa ń rùn ìmọ̀rún sóbìnrin ìmọ̀rún sí ẹni tí ìmọ̀ tó ń gbọ́ amali istihadọ àmọ́ ẹ̀jẹ̀ àrùn àdàmú àrò kíkùn yanzilu kàánà òjòròhùn yẹtàm wọn lóhun tiẹ̀ òun òyìnrún tiẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ti máa ń jáde ní ojú egbò ni bóyá ẹ̀ èèyàn fẹsẹ̀ gbáǹsì ẹ̀jẹ̀ wá jáde bẹ́jẹ̀ istihadọ̀ tí máa ń jáde lára obìnrin ṣe rí ni ìyàtọ̀ lọ́wọ́ ń bẹ àwọn afa ti sọ yẹn wọ́n ní sahibatul haid ẹni tí máa ń ṣe haid la tusalli òun ò ní kírun wala tasum kò sì ní gbàwẹ̀ wala yatawazawjuha ọkọ rẹ̀ ò sì ní súnmọ́ sọ́yìnbàtò istihadọ ẹ rẹ ni tọ́jẹ́ pé ẹ̀jẹ̀ àrùn ní jáde lára títí ẹ̀ kìí ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù tunadifu tatawadda likulli sọ́lá yóò máa páàkì ara rẹ̀ yóò máa ṣàlùwàlá fún gbogbo orun kọ̀ọ̀kan tó bá fẹ́ kí kọ́dà àlùwàlá rẹ̀ ìbá máa jà tó bá ti páàkì ara rẹ̀ tó kí lórí tán tó bá di àsìkò asiri yóò ṣàlùwàlá mi, yóò tún páàkì ara rẹ̀ ẹni tó bá ní istihadọ tọ́lọ́mọ bí sàdáwò fún every sọlá ní ọmọ páàkì ara rẹ̀ ní oṣù màṣẹ kìíní ní ọmọ sàlùwàlá tuntun mi àmọ́ òun tiẹ̀ tó sọ́lí yóò kírun tiẹ̀ o torí ẹ̀jẹ̀ àrùn ni kìí ṣe menstruation wọ́tẹ̀sùmù yọ́gbà rẹ̀ Ramadan tí ẹ̀ tiẹ̀ rẹ̀ bá gbé ọ̀yàtà wà sáwọ́dù bọ́kọ rẹ̀ bá súnmọ́ yóò máa ṣe kíní yóò máa súnmọ́ èyí tó pé kò rọrùn bẹ́ẹ̀ tí bá ń ṣe haid ẹni bá ń súnmọ́ ìyàwó rẹ̀ ti ń ṣe haid lọ́wọ́ ó ti dá ọ̀ràn ńlá ní àwọn kaba'iri dhunub ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àmọ́ obìnrin tó jẹ́ pé ẹ̀jẹ̀ àrùn ní dàún láàmú tọkọ òsì lẹ́lòmíì yóò pààkì ara rẹ̀ fọkọ rẹ̀ wọ́n máa súnmọ́ra wọn àwọn afáà kan ní àwọn kọ́ tọ̀ àwọn afáà kan ní tò ẹ̀yìn kọ́ lóòótọ́ orí nílá díẹ̀ àmọ́ tọkùnrin ọ̀bá lọ́nà míì tí ó sì lè máradúró wọ́n ní kíyàwó rẹ̀ ó fa aráàlẹ̀ fún pé wọ́n ní kì í ṣe aráàmù fún arábìnrin àti arákùnrin yẹn àmọ́ tí arákùnrin yẹn bá lè ṣe sùúrù fún torí ìgbà tó rẹ̀ náà ni kó lè fi yanjú ara rẹ̀ dáadáa òun ni ọba dáa jù tó bá fẹ́ yíwọ́ wọ́n ní kò burú tó bá ṣe kíni tó bá súnmọ́. anifas ẹ̀rí ẹ̀jẹ̀ tí máa ń wá tóun máa ń bá ọmọ wa tí wọ́n ń pè ní nifas dámù tòrìkì ìrọ̀hìmù bí sábàbí ìwìlàdà wọ́n ní ẹ̀jẹ̀ léyìí òun lọ máa ń lúwẹ̀ nínú ẹ̀ nígbà tó wà nínú ìyá ẹ̀ ibẹ̀ náà ni ti ń jẹ ni ti ń mu wọ́n ní tọ́ba tí wàá fẹ́ wáyé ẹ̀jẹ̀ iná kọ́ ṣáájú kọ́mọ yóò tó wá ilé ayé ayédàkọjá pé ọmọ náà kọjáde ẹ̀jẹ̀ ó tẹ̀lé àbíkọjá pé ẹ̀jẹ̀ náà kọjáde ọmọ ó ọmọ ó tẹ̀lé أو بعدها أو قبلها بيومين أو ثلاث أو ثلاثة مع الطلاق wọ́n ní ẹ̀jẹ̀ tó bá jáde before kọ́mọ ó tó jáde ẹ̀jẹ̀ nífàsì bóyá èdè before ìbímọ kú ọ̀la ẹ̀jẹ̀ wá jáde lẹ́ni àbí ìbímọ kọ̀túnla ẹ̀jẹ̀ wá jáde lẹ́ni pẹ̀lú contraction. contraction kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni má a tọ́lak pẹ̀lú kọjá pé ọmọ mú ṣe mà pé kọ́mọ máa mú obìnrin ẹlòmíì tó bá mẹ́rin jọ márùn ni àwọn fún wa ní ẹ̀jẹ̀ tá a bá rí lókọ̀ tún la àbọ̀kọ̀ la lára obìnrin tó bá tilẹ̀ jáde pẹ̀lú pé ọmọ mú wọ́n lè jẹ́ ní fásini yóò stop òun yóò stop àwẹ̀ kò sí ti bímọ. àmọ́ ẹ̀jẹ̀ tó jẹ́ pé òun jáde lára ẹ̀ kìí ṣẹ̀jẹ̀ èyí tí ọmọ ń mu sẹ́mi tó ọmọ bá mú obìnrin yọmọ òun náà mọ̀ ní olé náà tí wọ́n mọ̀ rìn káàkiri ọmọ pàṣẹ àbẹ́yìn oṣù mbẹ́ ni <laughs> ẹlẹ́mìí ò ti sálọ <laughs> ọlọ́run sọ níbẹ̀ tí ọmọ pàṣẹ tí ọmọ lọ tí ọmọ bọ̀ sẹ́mi pé tó láhùlà láhùlà ilà bìlà láhùlà wọn náà kọ̀la ọmọ mu yóò tún júlẹ̀ yóò mu yóò tún júlẹ̀ ẹ̀jẹ̀ tó bá jáde nígbà yẹn ẹ̀jẹ̀ ọmọ ni kò ní kírun má kò sí nígbà àwẹ̀ mọ́ àmọ́ tó wá dé pé ọmọ ò mu olóyún ni ẹ̀jẹ̀ kan wá jáde wọ́n lẹ́jẹ̀ yẹn ẹ̀jẹ̀ ìsìtì hádọ̀ ni yóò máa kírun yóò sì máa gbà ọkọ rẹ̀ yóò sì máa súnmọ́. ما تراه من دم ومياه مع ألم قبل الولادة بوقت بدون طلق استحاضة إذا لم يخرج الولد أو خرج البعد هذا دم النفاس wọ́n ní ọmọ jáde ẹ̀jẹ̀ tó bá ti bá jáde ẹ̀jẹ̀ yẹn nífàsì ni wọ́n ní gbà mí ọmọ jáde láàbọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ táàbọ̀ ọmọ bá jáde àbídàjẹ́ ní fásilónà bọ́yọ̀ máa ń jáde lódìdí àbọ̀jáde ní ààbọ̀ ní fásilónà ìdásàkọ̀tà jẹ̀nín ibi tọ́rọ̀ wá wà lérí ọ̀rọ̀ ọmọ tó wà nínú aboyún tó jáde nígbà míì wọ́n pè kan ní jẹ̀nín jẹ̀nín ni ọmọ tí ò tí tó bí àbí oyún ni ká pè oyún tí ò tí tó bí ọwá bi nǹkan òun kalẹ̀ wọn láwo ń tó bí nǹkan náà màkàlù kan fọdàmù nífàs tọ́ba jẹ́ pé yín tó bí kalẹ̀ yẹn gbogbo ntọ́lọ̀ ń dá sí ara ọmọ erí ojú etí ẹsẹ̀ ọwọ́ ó pé lọ́mọ ẹ̀dá èèyàn fọdàmù nífàs ọmọ yẹn ọba wa ló kú ẹ̀jẹ̀ tó jáde pẹ̀lú ẹ̀jẹ̀ nífàsì ni àmọ́ tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ lọ́dà lárẹ̀ bóyá oyún bàjẹ́ àbí ọ̀ẹ̀ràn lọ́jáde lárẹ̀ kò sí ìtọ́lọ́run fi dàyàwó mẹ́ àmẹ́rà yìí kò sójú kò sí mú kò sétí wọ́n ní òun òun tó jẹ́ pé ẹ̀jẹ̀ abẹ́ran tí o ti fọ́ọ̀mù èèyàn tó bá jáde wọ́n ní ah, oyún bàjẹ́ lára ẹni wọ́n ní kọ́dà oṣù kẹta ni àwọn àlùfáà ni tọ́mọ yẹn ọba ti dẹ̀dá bóbìnrin yẹn bá fi lè bí ma kalẹ̀ àbí ẹ má jà pé lọ́mọ tó bá fi lè bí n tó bí n kalẹ̀ ẹ̀jẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ jẹ́ nifas ẹ̀jẹ̀ arun ni sọmọ ti dẹ̀dá kéde dá láfi yanjú ẹ̀ tọ́ba ti pé arábìnrin yẹn ìbáàjẹ́ kó lùsì ọmọ yẹn yọ bẹ̀rẹ̀ nífàsẹ̀ tọmọ yẹn bá wà ní pípé yọ bẹ̀rẹ̀ nífàsẹ̀ tọmọ àti oyún yẹn nítorí wà nínú oyún yẹn ọ̀bájọ́ ma bóyá èdè àbíkọ́ jẹ́ran wọ́n ní arábìnrin yẹn yọ paaki ara rẹ̀ yóò kírun yọ gbáwẹ̀ bọ́kọ̀ rẹ̀ balẹ̀ súnmọ́ yóò súnmọ́. Ah, àwọn lágbájá olúbàjẹ́ máa lá ni eh, èwo la ṣe ẹ wàá béèrè lọ́wọ́ ẹ̀ pé sọ́mà ti dẹ̀dá tẹ́bá ló ti dẹ̀dá kó ṣe nífàsì yọ ma ṣe nífàsì lọ tẹ́bá lọ́mọ yìí ti dẹ̀dá istihadọ ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa irú ọmọ bẹ́ẹ̀ oye tá a bá bí tó ti dẹ̀dá tọ́wá ti jáde láyé ó ti kú sínú yusọ́là yugasal awẹ́ yukafan a fi aṣọ white sila wayusalla alay a kírun sila wayusamma a fún lóko wayuaku a pẹran fún wayuaku alay a pẹran fún ọmọ yẹn ọmọ wa lọ sí ilé kí wa nabi wa Ibrahim anabi Ibrahim ibi tó wà yẹn àwọn ọmọ kéékèèké tó wájú ọmọ mùsùlùmí àtọmọ akẹfẹ rí tó kún kékeré oyé gbogbo náà wà lọ́dọ̀ anabi ibrahim tí wọ́n bá ṣe fàájì ẹ̀mí wọn wà lọ́dọ̀ anabi wa ibrahim àmọ́ ká wá dé ọsibítù ọlọ́run sọ níbi àdánwò bẹ́ẹ̀ ká wá pété ẹ má bínú à ọmọ yẹn ti dákẹ́ ká wá pété ẹ bá ti fẹ́ ṣe ẹ ṣe irọ́ o ọ̀kan náà ọmọ ìyá inú islam lóde yẹn ọlọ́run kàn ní àwọn ò bọ́sáyé lẹ́ni tí ń mìnì alákòóso burú kẹ pé gbogbo ìlú kẹ kírun sí la. àmọ́ tó bá jẹ́ bá ṣe ẹran kò tí dẹ̀dá ẹ lè wá bìkan tẹ́ rì mọ́ ẹ lè wá bìkan tẹ́ sí tẹ́ rì mọ́ ẹ rì mọ́lẹ̀ ẹ má gbé tòsí o táwọn àfún jálàbí o ẹ má gbé tòsí o àwọn fún jálàbí ọlọ́run níjà arún ọlọ́run níjà arún ìpàdé wọn gbogbo ẹ̀ ló ti níṣẹ́ tán fi ń ṣe èyí tó pé àti èyí tó pé ẹ mẹ́jọ ọmọ bíi tẹ́ gbé sí o nígboro nsọ wọn làwọn kan ti ń sánsìn tọ́ba ti fura tó àfa kan pé máa ń jogun tọ́ba ti fẹ́ wẹ̀ kún ní rọ́ọ̀ àfahàn ẹni kọ́ ọmọ wọlé o kí ló ṣẹlẹ̀ kí ló dé ah wọn ni wàláhi wọn lọ́kànjọ́ kan àtúntò ti mú sísọ́ọ̀sì sí inú àpò rẹ̀ kí ni wọ́n ló gé la ilaha illallah èmi àtàfà inú wọn jọ sọ fún ibi wọn ti ní kọ́ máa wẹ̀kú ó sì gé àwọn èkú ó sì jù sínú ọ̀rá ó sì kìsàpò ee afúnjalabi mushiriku mushiriku mushiriku òkú tó kù nǹkan ọ̀bá lẹ́rù ipò náà padà kúnjọ ọlọ́run sọ níbẹ̀ o. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ àfi tí wọ́n lè ká wọn bá ti wá lọ amadukwe tiwa ọlọ́run bá fà wọn náà mọ̀nà. mata yabdawo ẹdu ayami nifas wọn nígbà wo ni a máa ń ka ọjọ́ ọjọ́ nifas tóbìnrin ọmọ ká wọ́n ní ìbá àjẹkù ṣẹlẹ̀ jẹ̀ lánàá àbí two days before wọ́n ní kò ní ka ọjọ́ haidara yóò máa kà á látìgbà tó ọmọ bá ti jáde nínú ẹ̀ tó ọmọ bá ti jáde nínú ẹ̀ ó ti yọ ṣẹ̀ṣẹ̀ máa kà pé ení èjì ẹ̀ta tí ẹ̀jẹ̀ yẹn ọba dá bá ti di forty days òun náà yóò máa kírun yóò máa ṣe kínní yóò máa gbààwẹ̀ forty days wọ́n fún ẹni tí ọba ṣẹ̀ṣẹ̀ bímọ forty days wọ́n fún lẹ́yìn forty days istihadọ ni ẹ̀jẹ̀ àrùn lèyí ni kì í ṣẹ̀jẹ̀ ọmọ mọ́ akọlù nifas àwọn olùfọwọ́ àwọn ní àsìkò wo ni àsìkò tó kéré jù fún nifas fún ìmọ̀ fi ń ṣe nifas wọ́n ní kọ̀ọ̀sán kan tó kéré fún àsìkò tí ẹ̀jẹ̀ bá ti ṣe kíni tó ti dáná ẹ̀jẹ̀ ọba àdá níjọ́ kejì lọ́dọ̀ ìyá ọlọ́mọ ìyá ọlọ́mọ ọmọ kírun yóò sì máa gba àwẹ̀ ọkọ rẹ̀ yóò sì máa súnmọ́ kọ́ wá pé ẹ dákun o ẹ dákun o èyí tẹ̀ ń kéyìn o yé mi o forty days wọ́n fún wa ọfẹ máa jẹ ká ọmọ jẹ ewédú ní ewédú ní kìnì ewédú ẹlẹ́gúsí yọ máa wá máa fàwẹ́lẹ̀ yọ máa wá máa sùn kò ní kírun bẹ́ẹ̀ díẹ̀ bá ti dá èèyàn dá tán fún ọ ti tán o ìbàjẹ́ lẹ́yìn ijọ́ kejì ìbàjẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan ìbàjẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì àmọ́ àwárí rẹ̀ mọ́ ọ wá kọ̀ parí ní kó lo forty days tó bá ti ju forty days lọ ó ti parí nifas ẹ̀jẹ̀ yìí ni ẹ̀jẹ̀ àrùn ni yọmọ kẹrùn naam. naam. naam. إلا إن صادف haidọ ti قبل الحمل alhamdulilayi fa yóò tabaru haidọ wọn náà fi tọ́ba jẹ́ pé ọ parí ọ̀n ẹ̀jẹ̀ ọmọ ẹ̀jẹ̀ days 40 days يجي on the one on the two ni máa ń menstruation ẹ gbàgbọ́ yára yẹn jẹ́ on the one ni forty days pé on the two ni máa ń ṣe menstruation wọ́n tó bá rí i pé ah ẹ̀jẹ̀ lè tó dé yìí ẹ̀jẹ̀ ayédọ̀lẹ̀ lè mo sì check èyí ó yàtọ̀ sí èyí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní yọ́mọ̀ wá continue ọ̀lùdé rẹ̀ ọ̀lùdé rẹ̀ tọ́lọ́ ń fún yọ́mọ̀ wá continue rẹ̀ lọ ó kù ní nífàsì ọbọ̀síbo ọbọ̀síbo ọbẹ̀sẹ̀rẹ̀ haidọ̀ ọlọ́mọ fún àwọn obìnrin míì lébẹ̀ long holiday ara àwọn orí tọ́lọ́ ń ṣe fáwọn obìnrin tó wọ́n fáwọn nù àbí ẹ̀yin ní sinjọ́ kẹ̀kẹ́ mọ́kẹ́nu bọ́ọ̀lù ń ṣe yẹn jú ẹ̀nu àmọ́ wọ́n dá àwẹ̀ padà irun nìkan wọn ò ní ṣe kíni ni wọn ò ní dá padà ọlọ́run wọn fáwọn náà láǹfààní káwọn náà mọ fẹ́ méjì mẹ́ta àwọn wọn làwọn ò ṣe kíni àwọn ò gbá táwọn wọn ní kẹ́yìn ọmọ jẹun kẹ́ mọ́kẹ́nu ọmọ gbàwẹ̀ tìyìn dàbí èyí táwọn àwọn kọ ọ̀dà lọ́dọ̀ tiwa náà ẹ̀yin wá ní kò ní ṣẹlẹ̀ ah, ah. àbòsínú wọ́n ní káyọ̀ ọmọ lo góòlì wọ́n ní káwọ̀ ọmọ lò wọ́n ní káwọ̀ ọmọ ṣe kíni káwọ̀ ọmọ lò obìnrin ọkùnrin tó wá fi góòlù sára ọrùn ni ọwọ́ ni o ilé ìwọ náà lọ́rùn ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam èyíkéyìí ọkùnrin wọ́n ní kẹ́yìn ọmọ lo pàfọ́ọ̀mù jáde àbí wọ́n ní káwọn ọmọ lò jáde àmọ́ àlejò lò tá a bá wà nínú ilé ẹ̀sìn bí wọ́n ti ní adiju aṣèkínni adiju mẹ́ bí wọ́n ti ní káyájú ayájú mẹ́ tí wọ́n ń pè lẹ́sìn ni ó ní máa tó wọ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ́n máa àti tàwọn amáyé ní awakisar ẹni bá bíbejì yẹ́bùdáwò adu ayámi nìfàṣí bá dà wọ́dà almar'ati lil mawlud al awwal àkọ́bí tó kọ́kọ́ bí yẹn táyé lẹ̀ máa ń pè àbí kẹ́hìndé táyé ẹ̀yìn táyé tó ti kọ́kọ́ bí yẹn àsìkò yẹn náà ni yọ bẹ̀rẹ̀ sí ka àsìkò àìdọ̀ rẹ̀ ami asafula ni wọ́n bẹ̀rẹ̀ sí ka àsìkò yẹn ẹ tí ọba ti bí táyé tán àsìkò yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ka nífàsẹ̀ ìbejì Kẹ́hìndé ìbá máa jáde lẹ́yìn wákàtí méjì àbí lẹ́yìn jọ́ méjì ìmọ̀ torí pé lẹ́yìn ijọ́ méjì ni káyìn yóò tó jáde ntẹ wọn lò ó kù kan bẹ́ẹ̀ ó kù kan bẹ́ẹ̀ ó ọlọ́mọdé adínsọ̀rọ̀ oúnjẹ tábà bíbejì o ó wà ní wọn tọrọ ìbejì kan sí amina àwọn yẹn dákẹ́ o adé ọlọ́wọ́ bá wa tọ́ wa bí káfí yìí náà sí ọlọ́wọ́ fún wa yóò wá bá wa tọ́ orí wa ń bẹ̀ o inú rọ́ọ̀mà dùn ní wọ́n jọra wọn méjèèjì wọ́n kàn máa dùn ọ́nà ni hasan àti hussein wọ́n máa dùn anabi nù ni sàṣàlà nígbà mi anabi yọ̀wá yọ̀wá fọwọ́ lílẹ̀ yọ̀wá ní kán gùn lẹ́sìn ìdùnnú ní jẹ́bẹ̀ jẹ́mọ́ ọlọ́run fún wa yóò fún àwọn ọmọ wa náà táwa náà tààrọ àwọn ọmọ wa lójú ayé wa báyìí ọlọ́gbàrá ọlọ́run bá wa. إذا طهرت أثناء الأربعين تتسل وتصلي وتصوم وإذا عاد الدم أثناء الأربعين فيأخذ أحكام النفاس arábìnrin yìí ó wà nínú ẹ̀jẹ̀ ìbímọ ó wá di bí ẹ̀yìn twenty days àbí twenty one days ẹ̀jẹ̀ dá lọ́ba tó di on the thirty after thirty days lẹ́jẹ̀ bá tún yọ confusion ńlá ni sóbìnrin àwọn àlùfáà ní tí ó ti pé forty days. 40 days tó bá dá ọ̀dà náà ni bó bá tún padà wá tí forty days yóò tí tó òun náà ló tún wá òun náà ni tún kọ̀ntínú rẹ̀ kìsì kọ́ wa pé a sì ti ń kírun tẹ́lẹ̀ tí wọ́n ti di pa ń kírun kátó wà láà kírun mọ́ àwọn sọ fọkọ̀ lẹ́ni pé tòkí ní òun ọ̀lọ́tọ́ o ọ̀sàpamọ́ ni o àmọ́ tó bá ti wá lẹ́yìn forty days kì í ṣe ẹ̀jẹ̀ nífàsímọ́ ẹ̀jẹ̀ àrùn nìyẹn ẹ wá rí ẹni tí ń ṣe haid lóbìnrin ọlọ́run ọ̀pàṣẹ pé ẹ gbọ́dọ̀ tí ara lẹ̀ fọkọ yín o pẹ̀lú pé ń ṣe menstruation lọ́wọ́ ọlọ́run pàṣẹ fáwọn ọkùnrin náà pé ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín ò tí wọ́n ń ṣe menstruation lọ́wọ́ suratul bakara chapter two verse two two two two hundred twenty two ọlọ́run bá ní wa yasalunaka anil mahid wọ́n ń bọ̀ wá bèrè ànábì léèrè nípa menstruation nǹkan oṣù ẹ̀jẹ̀ oṣù kò lè hùwà ádá sọ fún wọn pé ìdọ̀tí ni fàtẹ́sí àfihàn màhìndọ̀ fàtẹ́sílù fàtẹ́sílù nìṣá àfihàn màhìndọ̀ ẹ̀yin ọkùnrin ẹ sáwọn ìyàwó yín lásìkò tí wọ́n bá ń ṣe é haidu lọ́wọ́ ẹ má súnmọ́ wọn ẹ̀yìn tí sáà lù bẹ̀ yẹn kìrìtìkẹ́ sá fún wọn nulẹ̀ ni wọ́n wí o àwọn yahudi wọ́n máa ń ṣe yẹn tíyàwó wọn bá ti bẹ̀rẹ̀ menstruation wọn wà lọ́lẹ̀ kọ́ tẹ́ǹtì kan fún ọdún ta ibẹ̀ ni wọ́n máa wá ṣe kíni ibẹ̀ ni wọ́n máa sùn ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa yorùbá náà ń gbà mí tá a tí ó pé ya ń káwùsára mọ́ wọ yàrá mi títí ń ṣàdúrà o kọ́ mọ́ wọ yàrá rẹ̀ títí ń ṣàdúrà kí kan nǹkan oṣù pẹ̀lú àdúrà rẹ̀ ìyàwó Aisha ó lóun máa ń gbé erí lé ànábì lẹ́sẹ̀ tóun bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó ní gbogbo eré lànàbí wọn báwọn ṣe yàtọ̀ sí pé ànábì e báwọn láṣepọ̀ lójú ara òun náà ni wọn máa dáná fún ọ náà máa àbáwọn tẹ́ máa ń sóògùn wọ́n wọlé agbára mi o wọ́n wọlé agbára mi o ọlọ́run ní bàjẹ́ jẹ́ o ọlọ́run sọ níbẹ̀ èṣù náà ni àbí ta àwọn olùfọwọ́ àwọn ní ọlọ́ni fàtẹ́sí lónìí sáfin máhìdá ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín tá bá ṣe háìdọ̀ lọ́wọ́ wàlá takarabu hon ẹ má súnmọ́ wọn hatta yatuhurna títí tí wọ́n fi parí háìd fàyíṣà tatọ̀ harina ẹ gbọ́dọ̀ tí súnmọ́ wọn náà fàyíṣà tatọ̀ harina tí wọ́n bá wá wẹ̀ tí wọ́n bá wẹ̀ ẹ rí àyà méjì kẹ́límà méjì ló ẹlòmíì ní parí hajj báyìí yóò bẹ̀rẹ̀ ṣẹ́ ni irọ́ àyà tó wà níwájú ọlọ́ni báyìí dá tatọ̀ harina tí wọ́n bá wá wẹ̀ fàtú hunna min haythu amarakumullah ibi ọlọ́run pa ayélujára ṣe pé kẹ́ ẹ máa gbà súnmọ́ wọn ẹ máa wá gbàbẹ̀ lọ inna Allaha yuhibbu tawwabin ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tá a máa túbá ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tá a máa repent ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n ronúkúwàdà wa yuhibbul mutatahirin ó sì nífẹ̀ẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n máa mara tí wọ́n máa mara àwọn wọlé ọlọ́run lóun nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ àwọn obìnrin tí wọ́n máa ń parí menstruation tí wọ́n máa ń wẹ̀ ó sì nífẹ̀ẹ́ àwọn ọkùnrin tí wọ́n máa ń jẹ́ kí ìyàwó wọn wẹ̀ kán tó súnmọ́ adé pé ìsúnmọ́yàwó láì tí wẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n jòdó ọkọ ìṣẹ́jú márùn-ún náà wọ́n fi ṣe kíni ló hùwẹ̀ bóbìnrin náà bá láfíjú dáadáa ó lè ṣẹ́jú mẹ́wàá ṣẹ́jú mẹ́wàá ò tí pọ̀ aya yẹn ti kílíà rẹ̀ suratul bakara aya two and twenty two ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn islam anas bin malik ó ní anali yahuda ó láwọn yahudi kánú ìdá hadat almar'atu minhum tóbìnrin bá ń ṣe menstruation lọ́wọ́ lamu yu'akiluha lamu yu'akiluha wọn ò ní jẹun pẹ̀lú ẹ̀ wàlámù ìjáàmì òhà fílbòyò tí wọ́n sì ní súnmọ́ yẹtùrùkú náà fìlẹ̀ kárì wọ́n fi wọ́n lẹ̀ síta lẹ̀ fasa alẹ́ asahaba nabi fasa alẹ́ asahaba nabi yi wa unsila ti aadil aya àwọn sàhábà wọlé bí ànábì igbó ìrí ànábì àwọn Yahudi máa ń ṣe nǹkan báyìí tí náà máa ṣe táwọn Yahudi bá ń ṣe mẹsọ́sàn ká máa lé wọn ká máa súnmọ́ wọn ká máa jẹ́ kí wọ́n débi tá anabini isna wa kulla shay illa di jima anabini ẹ̀yẹ́ má jọ wọn gbogbo nǹkan ni ẹ máa bóbìnrin yín ṣe eré pátá wà wòye ṣe àmọ́ kẹ́ ba aláṣepọ̀ nìkan náà ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí wọn báwo la ṣe wá wẹ ayídọ̀ àti nifas kò sí yàtọ̀ láàrin ìwẹ̀ ati àti ìwẹ̀ nifas àti haid tọ́ alákọ̀ọ́kọ́ àwọ̀ omi tó mọ́ omi sista wa umu wa ẹ wà omi tó mọ́ lẹ́yìn náà ẹ wà aláníyàn pé fẹ́ wẹ ìwẹ̀ haid àti nifas lẹ́yìn náà ẹ wà fọ ọwọ́ yín tí ó mọ́ lẹ́yìn náà ẹ fọ abẹ́ yín tí ó mọ́ lẹ́yìn náà ẹ ṣàlùwalẹ̀ ẹlẹ́yẹ kọ̀ọ̀kan náà ẹ domi sí eré yín ẹ wà kí ọwọ́ bọ omi dé gbogbo ìsàlẹ̀ rẹ̀ ẹ wà gbogbo ara ó ti tán wò ó ti tán ó ti tán tọ́bọ̀ wá jẹ́ ìwẹ̀ haidọ̀lẹ́fẹ́ wẹ̀ àbí wẹ̀ nifas ó wà nínú súnà pé kẹ́ẹ̀túrun kẹ́ẹ̀túrun rí àmọ́ tọ́bá jẹ́ ìwẹ̀ haidọ̀ ni astafula tọ́bá jẹ́ ìwẹ̀ jẹ́nàbà ni jẹ́nàbà sẹ́wọ̀n pé jẹ́nàbà yẹn sìn òun tiẹ̀ ó lè máa wá ní lójoojúmọ́ ó lè máa wá ní dẹ́bẹ̀dìjọ méjì ẹlòmíràn lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀njọ́ mẹ́ta mẹ́ta ẹ̀sìn ò lé o àníbísọ̀ sọ́lá ni kò nídìí kẹ́ túnú eré yín arábíún ẹ̀sìn fẹ́ràn àwọn obìnrin bọ̀fá wọ́n mi sórí náà ní kọ́ jáde àmọ́ pé ó wẹ̀wẹ̀ nǹkan oṣù àbọ̀ ó wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ bímọ ó tún o nítorí ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀kan lóṣù náà ni ẹ̀jẹ̀ bímọ bọ́lá bá ní kọ́ yá dáadáa ẹ̀kan lọ́dún méjì tí ọba wa pẹ́ díẹ̀ ẹ̀kan lọ́dún mẹ́ta dọ́bà fọmọ yẹn lọ́yàn lọ́dún méjì dáadáa tó léegun dáadáa níyàn fọmọ lọ́yàn lọ́dún méjì ah orí wa mẹ́gan ọdún kẹta ẹ fi lóyún mi ẹ̀kan lọ́dún mẹ́ta lòun ẹ̀ tún rere yìí dọ́bà fẹ́ wẹ̀ umu salama yàwó anabi ó ní ìwọ̀n sọ fún anabi pé inni muratun ashaddu sha'ri rasi afa anquduha ilé anabi bó o ṣe rí irun mi yìí torí umu salama yẹ abu salama lọ́kọ̀ ẹ̀ nígbà abu salama kú ni umu salama bẹ̀rẹ̀ sí máa rojọ́ káàkiri lọ́dọ̀ àwọn obìnrin pé kò síbú abu salama má gbogbo yẹn lọ́kọ̀ abu salama kò síbú ẹ ọkùnrin ni ọlọ́run mọ́sá ìsàwánà dáadáa lọ́dọ̀ àwọn ìyàwó wa bẹ́ẹ̀ sọ ma pé wọn lè ròyìn yẹn dáadáa wọn lè ròyìn yẹn dáadáa o ní fowó oúnjẹ lẹ o tó ma wá lu ìyàwó gbogbo ọkùnrin tí ń bá lu ìyàwó ẹ àwọn afáàní kò ní rí ṣe àwọn afáàní sọ bẹ́ẹ̀ òkè sọlọ́hún àwọn afáàní kò ní rí ṣe wọ́n nítorí pé ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn máa lu obìnrin wọ́n ní ó sì ti wà nínú ẹ̀ àdìsí pé ìnàlẹ̀ abudulayi yóò rọmọ risk ẹrú ọlọ́wọ́n bá kan á ṣe àdìsíkí lè wọ̀ fún bí zambi nítorí ẹ̀ṣẹ̀ kan tọ́ṣẹ̀ ọ̀nà tó fẹ́ sí kò sì ní sí mọ́ kéèyàn máa lu obìnrin wà nú ẹ̀ṣẹ̀ àwọn bá làwọn wá fura gbogbo ẹni tí máa ń ṣíwọ́ lu obìnrin wọ́n ní kẹrọ̀rùn fún wọn ẹni máa ń ṣe kọ́mọ́ṣẹ́rú ẹ̀ máa wò tọ́ba di kàrá àǹgídá tó ọmọ tó ṣe má kó sì jáde ńlé kó ṣe jáde ní lọ́mọsáláṣí àdúgbò yín ọmọ lè ṣe duha àbí kọ́ mọ́lẹ́ka Quran àbí kọ́ lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ kẹrẹ olójó ọba sì débẹ̀ mọ́ olójó ọlẹ́ rẹ ńbẹ tí wọ́n náà ń bẹ́ lé wọn táwọn náà rán ìgbà tó fi darí padà dé iná ló ti rọ ọkàn náà ti pé òun náà ló sábẹ́ àwọn ọmọ ìbùnmi òun náà ní sáà máa ń ṣe dáadáa tẹ́lẹ̀ òun náà tó wà nílé inú tiẹ̀ ní òjò rọ ẹ má lo obìnrin máa o ẹ má bí minú tí bá gbọ́gbọ́n lọ́kùnrin kan máa lo obìnrin Abu Salama sí dáadáa sí Umu Salama gan kéèlú Umu Salama ní kò sọkọ mọ́ anabi wa ní Umu Salama má fi ọ̀sọkọ mọ́ ọ̀dà èmi ò fi ọ òun ní kò sẹ́ni tó tún lóore tó Abu Salama mọ́ èmi tí mo lóore ju Abu Salama lọ́wọ́ fi ọ anabi wa fẹ́ umu salama umu salama yìí ni òun lè ba anabi pé ra anabi inni mura'atun ashaddu sha'ri ra'si afa ankodo ha irun eri mi ọ̀pọ̀ gan ṣé kí n tú lè gásì lè jànába tí n bá fẹ́ wọ jànába kọ́lá la anábì ni mọ́tò mọ́tò fún jànába inama yàtì fi kí àǹtá àfihàn alára síkì tàlátà àtàyà ka bọ́ bu omi kọ́ da sí irun eri rẹ lẹ́mẹ̀ta tí omi bá ti wọ irun eri rẹ mọ́wulẹ̀ túmọ́ ajẹ́pọ̀ àwọn ìyàwó anábì máa ń ṣe kíni jàmá wọ́n máa ń di irun wọ́n máa ń ṣe kíni tán sọgbọ́ tí wọ́n ní rọ́bà wà ń bẹ̀ àbówù sọgbọ́ ọgbọ́ yìí ni tọ̀ rọ́bà tó wọ̀ dáa gbogbo ohun tí ma ti ń jọrun lọ́ọ̀kan èèyàn gbọ́dọ̀ súnmọ́nù gbogbo tí ọba ti mú ohun tóbi irun kékeré tọkọ rẹ̀ wà rò pé ah wọ́n ní irun gan o irun nìkan ní sì máa ń wọ ọkùnrin míì kọ́dà bí ìyàwó ọba kàwé kọ̀ọ̀kan bí òkè wúnà kọ̀ọ̀kan kọ́sà nẹ́rùn tọ̀ kì í sẹ̀sẹ̀ ma dì fọ ọkọ̀tọ̀ fẹ́fẹ́ a padà mú alikọ̀wá lérí irun obìnrin insha allah ta'ala àdìsí wa pé àyè fún jẹnaba àwọn nǹkan ò ní máa ń ṣe tó wà ní haidọ àbọ̀ wà ní nifas kò ní kírun yóò san ààwẹ̀ padà kò ní san irun kò ní ṣe tàwáàfù ní kaaba tó bá lọ hajj kò ní ṣe tàwáàfù níjọ́ tá níbi lọ sí hajj wọ́n wá dé àdúgbò kan láàrin Maka Madina bí ẹ̀jẹ̀ nǹkan oṣù yàwá Aisha bó ṣe bẹ̀rẹ̀ sí yọnu ní wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ànábì ní kí ṣẹlẹ̀ ó ní káfíńsì ah, sí ọlọ́run káfíńsì sí ọlọ́run anabi ni ah, kataba allahu hadhihi ala bani adam ala ala bani eh, ala banati adam aw kama qala sallallahu anabi ni ah, bọ́lọ̀ ọlọ́run ló dá máa yín la àsìkò tọ́lọ̀ ni yọ̀yọ̀ náà lọ́yọ̀ yìí gbogbo ṣe ájì pátá ni ọba wa ṣe àbámọ́ tàwa fò kaaba tàbá wa parí àmì tí nǹkan oṣù bá wa dá kọ́ ọ̀ṣẹ̀ṣẹ̀ wa ṣe tàwa fò titiẹ̀ obìnrin ò ní gbé kuraani lọ́wọ́ kùránì kò ní gbé lọ́wọ́ àmọ́ tó bá fẹ́ gbàgbé àyà tí ọha ó lè máa kà á àwọn àfa ìyapa lérí ẹ̀ àwọn nǹkan ní kò lè kà á kò lè gbé lọ́wọ́ àwọn àfa kan ní kò lè gbé lọ́wọ́ ni àmọ́ lè máa kà á kọ́mọ́ bá gbàgbé nítorí pé lásìkò ànábì tí sàṣàlám táwọn ìyàwó bá ń ṣe haif wọ́n á máa ṣàdúrà tí wọ́n máa ń jáde lọ láàárọ̀ bisimilayi tawakalitu alala kí nìyẹn dùwà ni tá máa fẹ́ sùn lálẹ́ wọ́n máa ń ka ayatul kùrìsíyù kùrìsíyù níbo ti yọ nínú Quran ajẹ́ pé wọ́n ka Quran pẹ̀lú pé ayédọ̀ bẹ ní ara wọn báwọn àfáà yẹn ti fọ́ àwọn àfáà kejì má lẹ́nu pé kò rí bẹ́ẹ̀ obìnrin lè máa ka Quran lẹ́nu àmọ́ kò gbọdọ̀ gbé Quran lọ́wọ́ wọn tó bá wá pé obìnrin yẹn ní exam Quran wọ́n ní kó gbé kalẹ̀ kó máa wò báyìí tí ó bá rọ̀ Ọlọ́run kó fi glove sọ́wọ́ àbí aṣọ sọ́wọ́ kó wá fi gbé àmọ́ ọwọ́ rẹ̀ yóò gbọdọ̀ kan alukur'an àmọ́ ká máa kà á ó ká máa kà á lẹ́nu àdúrà ọ̀fẹ́ gùn kan gùn subahana lẹsẹ sakara lana haza kọkàdà ọmọ yìí ọmọ lẹ ọkà ọbẹ gun pílẹ̀nì ọkà àmà ń sàdúà wọn tàn níbi bá jí tọ́ba díjà náà bàlá ànábì àmà sàdúà pé alámọ̀lẹ́sẹ̀ àyà náà bá dàmà àmà tanáwá ilé nusur nídìí bẹ́ẹ̀ obìnrin lè ka Quran láì gbé lọ́wọ́ obìnrin ò lè wà ní mọ́ṣáláṣí pẹ̀lú haid kọ́dà tí wọ́n bá ń sẹ́lẹ̀tọ̀ mọ́ṣáláṣí wọ́n ní kó gbàgà rẹ̀ sí faranda masalasi nítorí mọ́bìnrin wọlé masalasi ò ní kọjá pé dàlórí dàlórí ni pé wáyà nǹkan kan bẹ tó fẹ́ mú kò sẹ́ni tí ó bá mú kọ́kàn sáré mú kó sì padà níjọ́ kan ìyàwó Aisha anabi nílá kan bá mi mú nǹkan kan masalasi mbẹ́ ó ní òun ní haidola anabi ní sọ haidola ń bẹ lọ́wọ́ rẹ ni àní ebi kọ́ kan mú kọ́ sáré padà ní àbí kò sí ọ̀nà tóbi ọgbà jásíbi tí ń lọ wọ́n ní ọgbà rìn masalasi ó lè sáré gbàbẹ̀ ó ti yé àbójú rán obìnrin ọ̀wá ríbi tó tó sasí tọ̀ àwọn eléyìí là lórí nù àmọ́ kóbìnrin oní háyìlò lápáwájú kó mọ́síláṣí kódà bẹ́ẹ̀ ni àgbọ̀dọ̀ kóbi ilẹ̀ tí máa ṣe mẹsíṣàn lọ yóò parí mẹsíṣàn dáhìn kó tó sékéré kó tó kọ́lẹ̀ tóbìnrin máa ṣe mẹsíṣàn lọ ọ̀gbọ̀dọ̀ kọ́lẹ̀ ń gbẹ̀ ó dìgbà tó bá parí wọ́n ní tóbìnrin bá parí mẹsíṣàn rẹ̀ kóòrùn ó tó wọ̀ yóò kí zúrì yóò sì kí asir nítorí pé àsìkò asir ò ti ṣe kiri kò tí lọ kóòrùn tó wọ̀ wọ́n parí mẹsẹ̀sán rẹ̀ ó kì í súrì ó kì í asir wọ́n nítorí pé àsìkò asir ò tí lọ wọ́n ní ẹwà ìsúrì àti asir ìbejì làwọn méjèèjì ó kì í súrì ó sì kí asir wọ́n ní idha dakhala ala al-mar'ati waqta salat thumma hadati aw nafatati qabla an tusalliya fa innahu la yalzimu qada'a ba'da adh-dhuhr obìnrin àsìkòrún wọlé kò tí ì kí wọ́n ti pẹ̀rùn mọ́ṣáláṣí kò wá ti kírun yẹn ayédọ̀wádé wọ́n ní kò ní kírun yẹn mọ́ kò sì ní san padà kò ní ṣe kò ní san padà يجوز للمرأة أن تأخذ دواء يقطع عنها الحيض مؤقتا ولبن للوغو láti fi delay menstruation rẹ̀ kó lè bá a parí sí hajj rẹ̀ àbí kó lè bá a parí àwẹ̀ ramadan rẹ̀ pẹ̀lú má jẹ́ mú kí oògùn yẹn kó má di oògùn tí yóò kó ìnira bá ara rẹ̀ àwọn afáàṣẹ fatiwa bẹ́ẹ̀ ibi tá a bá délé ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run já máa ń bẹ á tún ní ọ̀sẹ̀ tí ń bọ̀ on the six ni ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí ẹ́ tọ́ ẹjá pàdé lálágbólé alágbólé láti ṣe alukọ̀ alágbólé lọ́nà abakó lákúnté tá ń lọ bága tọ́ ẹni bá ti wá alukọ̀ ǹjọ́ mẹ́jọ kọ́ ọmọ kakùrán kọ́ ọmọ sí kí ni mo fẹ́ asheikh wa sharafuddin gbadebo ọ̀kan náà àwọn àlùfáà wa tán jẹ́ àwọn àgbà wa nínú sunna wọ́n bọ̀ wá sí alágbolé lọ́dọ̀ alhaji white uzeva central mosque gbogbo wa fẹ́ ká pàdé ń bẹ̀ ká lè kẹ́kọ̀ọ́ gbogbo wa yìí náà àmú kálámù lọ́wọ́ àmú akẹ́kọ̀ọ́ lẹ́nu àwọn afáàní náà àwọn afáà tọ́lọ́wọ́n fi di sunna mu ní nàìjíríà wọ́n bọ̀ wá láti ògbómọ̀ṣọ́ níjọ́ mẹ́jọ sunday tí ń bọ̀ lókè lọ́hùn pẹ̀lú yọ̀ǹda ọlọ́hùn eh, a tún tẹ̀síwájú lérí ìtọ́ba tó kàn nínú ẹ̀kọ́ tó yẹ kóbìnrin ó sékíní kóbìnrin ó ní abẹ́lẹ́ nkọ́lọ́mọ́sá wọlé àánú rẹ̀ kọ́lọ́mọ́sá jáde gbà náà lọ wa jazakumullahu khaira wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àwa tá a bá ní ìbéèrè láàrin obìnrin tó bá ní ìbéèrè ẹ má gbé lọ lé o ẹ kọ sínú pípa kan ìbára máa kékeré kan àwọn ọkùnrin tàbá ní béèrè náà lẹ́ni ta sọ yìí láàrin àsìkò díẹ̀ ta ní ní ìrọ̀lẹ́ yìí ní akíbọ̀ akíbọ̀ central mosque central masjid lẹ́yìn ìgbò lásìkò ẹ̀bẹ̀rẹ̀ akíbọ̀ bus stop akíbọ̀ yẹn ẹ̀wọ̀